فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ní àná wọ́n sẹ́ndì ọdún kìlìpù kan sí mi ọlọ́run sáànù wa ọ̀ ẹ̀dàkù ẹmọ bá bẹ́lọ́n fáwọn àfáà tí wọ́n mọ̀ sí jálà bí ọlọ́run jẹ́ fún olè ìtùbá mi ma á ó bólú ṣe wọ́n sá sẹ́ndì ẹ̀ sí mi àmọ́ a play rẹ̀ fún wa ní ògùn ní ok hmm, ìpínlẹ̀ yóò ní ló jáde tí a wà nínú ilé yìí gbogbo wa náà ni a ní àwọn ọmọ ìyàwó kọ̀ọ̀kan tá ń bá ṣiṣẹ́ lọ kí gbogbo apáta kí a dèrè ti chaati wa chaati wọn àti chaati wa tá à ń rárá wa chaati kí bá ti fọ́ọ̀sì rẹ̀kọ̀dù ẹja dèrè tiẹ̀ ká dẹ̀ sọ fún àwọn náà kí wọ́n dèrè tiẹ̀ torí pé àwọn efcc àtàwọn ọlọ́pàá ti dasẹ́pọ̀ tí wọ́n ń kó àáfà ẹ bí wọ́n ti ń kọ́ ọmọ àyàwó wọn ń kó àáfà àtàfà ló wá pọ̀ jù gbogbo àwọn àáfà ọ̀rẹ́ wa ẹ̀gbọ́n wa tí wọ́n ń lo mọ́tò àti tí ò ń lo mọ́tò ètí ń lo iphone ẹ̀dọ́n tó máa gbogbo wọn pátá kódà tí ń lo iphone gbogbo wọn pátápátá wọ́n ń kó wọn kò kúkò tí wọ́n ń dún wọn sẹ́kẹsẹ̀kẹ̀ lẹ́sẹ̀ tí wọ́n ń dún wọn láńkọ́pù lọ́wọ́ láwọn EFCC so gbogbo ajá fọ́ọ̀dù mẹ́sẹ̀gì sínú gúrúùpù tábà wà nàám ẹja fọ́ọ̀dù sínú gúrúùpù tábà wà ọlọ́run gbà fún wa lọ́run níjà bọ̀ wọ́ o ẹ ẹja máa dìde tiẹ̀ kódà ẹni tí a bá ti kódà kó má jẹ ọmọ yahoo wà fẹ́ wa tá a bá ti ń bá sọ̀rọ̀ yìí pé àwọn ọmọ yahoo tí wọ́n ní fún mi ń kọ́ so bóò ori orí igun yẹn tó ti rà ẹja máa dìde tiẹ̀ torí kí wọ́n gbà àwọn yẹn fìṣó gbà fóònù lọ́wọ́ wa ká gbọ́ rékọ́dù yẹn tá a bá ti wá gbọ́ pàǹdà kó orí igun pété alẹ́ fẹ́ bá ṣe ọmọ yahoo èdè lẹ́ni mú wa tá a fi ń gbọ́ gbogbo ẹ̀ yóò bá di pé wọ́n ọmọ yahoo ẹja ló máa dìde o ẹjẹ ẹjẹ ká a bá wà

torí tá a bá fẹ́ sanra wa ní káláwọn àlùfáà òun ọdún lẹ́fà òun ọ̀yàwó tẹwárí tó wá sírí láti ìyẹn ìyẹn wọ ọ̀fẹ́ ó yẹ dàyẹrẹ́tì nìyí o àlùfáà kan náà ti lọ sẹ́ńdì ẹ̀sùn ní gúrúùpù wọn èyí ò fẹ́ sọ̀rọ̀ àwọn alùsùn náà ni ló wà ló kanra sọ̀rọ̀ lẹ́ẹ̀dẹ̀ àwọn kìíní ti fa nǹkan jẹ́gẹ́ wọ́n ti ṣe bá náà wọ́n ti ṣe ó ń sọ̀rọ̀ bitali ìfà ní má lè tírèsì yẹn gan ó yẹ kí n torí ẹni tó sẹ́ńdì ilé ìsinmi ẹni náà ló sẹ́ńdì yóò náà sí i èyí ò ti bẹ́ẹ̀ tó bí orin oṣù mélòó kan tàbí sẹ́ńjẹ̀ lọ́dún náà ẹ̀bọ́ ọlọ́mbà nígbà mú gbọ́ yóò náà kò tí mo sí ní ọ̀rọ̀ náà ni pé ẹwu bí ti ń sọ̀rọ̀ gbogbo ẹ̀yà bá tẹ̀bá ní chaasi ọmọ yahoo lọ́wọ́ ẹ lọ dìlítì ẹ̀rù tẹ̀bá tó ń ṣe voice note sí ara yín ẹ ti kí ni ẹ dìlítì ẹ̀rù tó nítorí àwọn efcc ti pawọ́ pẹ̀pẹ̀ láwọn ọlọ́pàá èso gbogbo àwọn àlùfáà tí wọ́n mọ̀ táwọn ọmọ yahoo ti jẹ́ fún àbọ̀mọ yahoo bá dárúkọ rẹ̀ àmọ́ gba ó nítorí pé tí ọlọ́pàá bí ẹ̀sìn bá ti mú àwọn ọmọ yahoo wọ́n máa ń gba fóònù lọ́wọ́ wọn pèsè wọn á dẹ̀ lọ tírèsì chaasi wọn pèsè àfáà tó bá ti chaasi pẹ̀lú ọmọ yahoo lásán àwọn ọlọ́pàá ń bọ̀ wá gbé oníkódà ìwà àlùfáà tó bá yẹ kó ti chaasi àfẹ́ ẹgbẹ́ rí pé ẹgbẹ́ mi náà wọ ọmọ yahoo kan pé ẹgbẹ́ mi náà máa ṣe gbogbo àwọn kan yìí ló súnmọ́ gbogbo ẹ̀ láwọn ló súnmọ́ tẹ́lẹ̀ mi náà wọ́n mọ̀ yàwó kó ní gbogbo orí táàtì bẹ́ẹ̀ ẹlọ dìrí ti ẹrù nítorí ẹni tó bá lọ gbá mú lásán òǹgbí wọn lọ ní gbé wọn kó àǹkọ́ bù sí wọn lọ́wọ́ wọ́n sì kó sí wọn ní ẹsẹ̀ ọlọ́kùnrin sàánú wa. a ní ẹsẹ̀ mi dára bí ẹlẹ́ẹ̀mí gbọ́ a ní ẹmọ́ sí dára bí mọ́ ẹlẹ́ẹ̀mí gbà ẹ̀yin náà wá yáwọn efcc ẹ̀mí tí wọ́n ń gbà yẹn kó mọ̀ sọmọ yàrá wò lè bèrè lọ́wọ́ yẹn fẹ́ dákun àbá àbúrò yẹn tí wọ́n ń kírun àbí wọ́n lè bèrè lọ́wọ́ yẹn tó táwọn yẹn fi bá rí àwọn bá dọ́dọ̀ rẹ̀ yẹn fi níbi ebò yẹn tí wọ́n ń kírun àfáàsì níbi tí ń jẹ́ oníwàásí ẹ̀dá sọ́nà nìyíwò àwọn bàbá yìí pé ń jẹ́ mọ̀ bèrè ju gbóòlẹ̀ ti ti jẹ́nu ara yín lọ iṣẹ́ àníṣẹ́ jálàbí àníṣẹ́ burúkú níṣẹ́ yẹn ibi tọ́rọ̀ wá wà ní iṣẹ́ jálàbí iṣẹ́ kí lágbéjọ mọ́ iṣẹ́ burúkú kò sí bí ẹ̀rẹ́ mọ̀ ẹ̀yí sí kò sí bẹ̀rẹ̀ ẹ̀ẹ́ kò sí sí ìfẹ́ yìí ẹni gbogbo yìí náà ti ògbà tọ́wọ́ ti ń bà yìí ó ti ń bí ẹ àwọn tọ́rọ̀ sí jálà sí dáadáa àwọn ẹ̀rẹ́ tọ́rọ̀ sí dáadáa ní báwo làwọn ti ń ṣe ti wọn ẹ̀yin tẹ́yìn ṣe dáadáa tẹ́lẹ́yìn náà lẹ́ ọkọ̀ píríncípù yìí pìlẹ̀ gbogbo ní jálà bí píríncípù wọn pìlẹ̀ ní pé mẹ́ńjà lábà kàdábà gbogbo ilẹ̀ mọ́ sọ ẹni bá ti ṣe jálà bí yóò ìwọ gbogbo oníjàlàbí tó bá lè wá kọ́kọ́ sọ àgbà ah, èmi o ìyí parọ́ ní sálà jálàbí mi bọ́ta kárí ẹ o sọ pé náà kò sí pé ilé sínú òní parọ́ tó ní pé tó bá fẹ́ sóòótọ́ pẹ̀lú jálàbí o ní ní kọ́sọ́mà o ní nìna ó kí ẹgbẹ́ ìṣẹ́ kólóhùn lálàá kó ká gbọ́ àlákalẹ̀ tó dẹ̀ mọ́ nínú súnà ọmọ àdúrà tán ní ogun ó tọ́ ọbẹ̀ ní o pẹ̀lú ògùn E ma dára yín láàmú rúríà nìsà ní àdílé wàhálà àti pẹ̀lú ẹgbẹ́ wà yìí à ló pé nǹkan burúkú lẹ́rí nǹkan dáadáa lẹ́rí kò sọ pé wá bí ti lọ ọ̀rọ̀ yẹn lọ mọ́ nǹkan kan kò síwò ilé sí wá bí ti jẹ́ lọ mọ́ ibi ó lọ mọ́ nǹkan yẹn ó ti ń ṣiṣẹ́ tọ mọ́ kàzábà ìyẹn tó tó láti mọ̀ pé jẹ́rà bí ìṣe nǹkan rí ó tó láti mọ̀ pé jẹ́rà bí ìṣe nǹkan tó yẹ ká bá mùsùlùmí jẹ ìyóò náà là ń wí náà nítorí gbogbo tí ẹ bá dídá ń bára wa jà ń já ń já fún o ń já ń já fún gẹ́gẹ́gẹ́ ònà tí ó ń tó pẹ̀lú ògùn ọ̀nà jẹ́rà bí à ẹ̀ka bí níbẹ̀ lórí bẹ́ẹ̀dì àìsàn láti òní ìbá ó ti ẹ̀fín pọ̀ kàákú lọ́wọ́lọ́wọ́ báyìí tó yára pé ń pọ̀ kàákú lélẹ́yìí àwọn ajẹ́jẹ́ ń wopá àti ẹmọ ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọlọ́pàá lórí ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ kọ̀nfàmù sí ní tó ń sáré jẹ́ kórìí ó pé wọ́n bá ti ṣe náà dẹ̀rẹ̀ dán mọ́wọ́rì fún wa sálámọ̀ sí ọlé ọlọ́nu wọ́n kọ́kọ́ jú ọ síbi kan náà gbàgbé rẹ̀ síbẹ̀ ẹ̀hẹ́n ẹ̀dẹ́dúwà bẹ̀rẹ̀ kéèkì jẹ́ owó ká orí èèyàn mọ́ lọ́wọ́ jẹ́ ká ìsan èèyàn mọ́ lọ́wọ́ oníkádùkú sí mẹ́lọ̀ lóòótọ́ èmi máa ń fi ìbáwọn jára bí ohun pé kí ní yìí iṣẹ́ tó bí òṣè tí ìdíbi fi ilé òru kí lòun fẹ́ jẹ kí lòun fẹ́ mú lọ wà láyà ìfún ní mọ́rin tó ní èèyàn ní fi nǹkan kan lẹ̀ nítorí tọ́lọ́ kọ́lọ̀wọ́n àwòrán tó bá ti sílẹ̀ nítorí tọ́lọ́ ọlọ́wọ́n sì ní ìtòlúwọ́ ẹjọ́ kẹrin lọ sí ọ̀pọ̀ pọ̀ kò síbẹ̀ ní fẹ́ sílẹ̀ àbí tẹ̀lé parọ́ táwọn èèyàn ẹ lọ gbogbo orí íńtánẹ́ẹ̀tì nìyí àṣírí yìí kan tú lójoojúmọ́ àṣírí yìí tú lójoojúmọ́ lójoojúmọ́ àṣírí yìí tú lójoojúmọ́ bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà fẹ́yẹ́ ti tẹ́tí tàn jẹ́ lójú kálukú wá ńlá sí ṣé mo ti sọ rí ẹrú ọlọ́run ọba kan alájúwà àtàrí lájú rẹ̀ ẹni mi dára ni wọ́n kọ́lọ̀ máa ti dára fún wọn àwọn ọmọ ń sọ yìí náà ní pé à ah, ní àfà ó ṣe ń wò mí o mo ti fi 1.1 million mo ti fi ṣoògùn yìí lọ́dọ̀ àfà 1 one million naira ogun kínú ogun àìkú ni àbígbékúdé àwọn àbáwá ní pé kí ló fẹ́ rà ó tọ́ nìna tí lórí owó epo àtúnyẹ china ẹ ilé lórí ọmọ gbogbo tí wà ní ilé lórí ọmọ gan bí yàn bá fún one million lọ bẹ̀ẹ̀ àà tí ẹni àwọn ẹ̀sán ni ṣebí ìjì àrí àtẹ̀gbò náà ni tó ẹ́ kéré àtẹ̀gbò tẹ́ ìpé yìí náà ok ẹ rí eku eku eku tí kọ́ yìí èrí ẹyẹ ẹyẹ tí mo sọmọ ìwọ anáta orí ọká ọká sí bẹnugbó olówó ní tó àwọn ìṣẹ́ òwò yìí àwọn ìṣẹ́jú tó ń jẹ́ gbogbo àwọn èèyàn tẹ́jú wá gbárùwó bẹ̀ lọ́wọ́ wọn ojú wọn wá láà ẹni tẹ́jú tẹ́jú tẹ́jú fún láti ibi kó lọ fi orí èèyàn kó lọ fi ṣòwò gbogbo wọn padà wọn rí aláìsí pé ah àtòrí burúkú làwọn ti ní ìṣẹ́ yìí àwọn èèyàn wá ojú wá látán àwọn jákò lẹ́yìn ní ìpínlẹ̀ wọn lórí kí ní kò ní ìjẹlẹ̀ ẹgbẹ́ ilé kẹlòmí ẹgbẹ̀lòmí nínú wọn ló jù á ara ní á pè é jí báyìí báyìí báyìí rẹ̀ èyí mo lánàá ní o ah, aláyẹ̀lẹ̀ dẹ́rù wà ní o gbogbo ilé bá ti máa ń ṣe ẹ̀rí kẹrin ilé mi o tẹ́bá yẹ fún bọ̀ ẹgbẹ́ àgbò funfun ẹgbẹ́ o ọlọ́run ìjẹ́ rí kú ti o ní kí mo yóò dá o ẹ̀rí kú báyìí ẹ dákun ẹni tó kò ì tó jẹ́ ìdí lójú oorun tó gbọ́ tó kò ní kú báyìí kó o ní òṣè ní gbọ́n ìyẹn wá gbọ́n kíjó kíjó kíjó ó wá sọ́dọ̀ ẹ ó gbowó lọ́wọ́ ẹ ó ti gbá kò wá ju bí ọdún mélòó lọ ìyẹn náà gbọ́ wà sí àwọn àlùfún náà ni ẹ̀bẹ́ yẹn káwọn àfóòtán yìí pé wọn bá lálàá báyìí ni báyìí ni gbà tó ní bá ṣe ń sọ fún yẹn báyìí ìwọ ni ó ni kò lè fún ní kí ẹ̀ láíláí torí lẹ́yìn pé kò wá ní borí yẹn òun náà wà máa discourage àwọn èèyàn lọ́dọ̀ àwọn ìjára wẹ́ mọ́lọ̀dọ̀ àbá ẹ̀mọ́ wọ́n tọ̀ wá ní ìkọ́lù ìgbẹ̀ ìmìnà tó ti báyìí báyìí báyìí àti irọ́ ni mo padà wá pọ́wà sí báyìí báyìí báyìí a ní ẹ̀sìn jára bí ilẹ̀ ẹ mójútó lè kéwù yìí ilé tí ó kéwù ti dowó lásìkò yìí mo mọ́ sọ fún ilé kéwù tó wà lọ́wọ́ yìí ẹ lè fi kéwù náà jẹun standardize ilé kéwù yìí kò ní ìdẹ́ fi lè wé kún ẹgbẹ́ tó ẹ lọ standardize leke ẹ ṣe leke wù yín dáadáa ẹ jà ẹ fi leke wù lẹ kúrò níbi ileke wù ẹ ti ṣe o tẹbi ní pa kálukú ẹ ní ṣe standardize kẹ mójútó pé kéwù làwọn ṣe iye báyìí làwọn gbà torí pé àwọn èèyàn náà ti mọ yìí kéwù gan láti fẹ́ kéré mi àwọn èèyàn ti mọ yìí kéwù ẹ mọ bẹ́ẹ̀ yìí máa ẹ jẹ́ ẹ lọ yìí kódà bẹ́ẹ̀ bá kàwé gan ẹ lọ ní èsìkójú ojú adé ẹ̀bá tó kàwé kan lọ́là dídíẹ̀ díẹ̀ náà kọ́lẹ̀ fi mọ rọjú bí wọ́n bá ti mú ìwé ẹyọ kọ̀ọ̀kan ó jẹ́ tó fóònù ìgbà mẹ́rin fi mú èbó fóònù fóònù kan yóò mọ kọ yóò mọ yóò mọ kọ bọ́ọ̀tì lòun kọ̀mpútà ó mọ kọ bọ́ọ̀tì lòun kí ni bàbá ẹ ṣe gbẹdàmọ́dọ̀ àfi níjẹ̀ kan ẹ máa kọ́ òyìn tí wọ́n láì kọ́ máa wo àwọn owó ọmọ jẹun ọmọ mú àlábíà ọbalẹ̀ ayé rẹ̀ ọ̀takú ti jálàbí lọ́rùn a ní ọmọ ṣe mọ́ ọwá sọ wá dọ̀ta ìrìnà ló bí é pè ẹni amọ́sẹ̀ ẹ̀pẹ̀ mọ́ ẹni amọ́sẹ̀ wòlúkì mọ́ ẹni amọ́gbọ́ ogun ọmọ ẹni amọ́gbọ́ ṣe kákú ní ṣe kákú ní ṣe dání ẹkú ààrẹ dání ẹkú tàbẹ́bẹ́ ẹkú ọjọ́ tó bẹ́ẹ̀ ẹkú náà wọ́n náà wó ní jù eléyìí ló fi ń gbọ́n yìí nìjù ẹ̀wọ̀n yẹ́ ti yẹ́ ti wá wọn káàkiri ẹ̀ sí mọ̀ gẹ́gẹ́ ẹtí mẹ́lọ ọlọ́run ti ṣe ẹ̀yìn náà lẹ́yọ́ kọjọ́ táàmù ẹ̀kọ́ àṣà nígbà fọlọ́pàá gbéra wa náà níbi ibi kìíní náà ẹtí ẹsùn dúdú báwọn èèyàn ẹtí jálà bí lẹ̀ kò ṣe dìfẹ́ǹsì kò ṣe dìfẹ́ǹsì ní ìwọ tí wọ́n bá ní pé ìwọ òru olórí yẹn ò ló gbá lóhùn gbà tó bá sì ń lórí eku tó ń lórí ẹyẹ ó sì graduate ni ọ̀rọ̀ kó yẹ pé o ò tí láyà torí pé ìwọ tó bá lè jo olóńgbò láàyè tó lóńgbò dẹ̀ ní ẹ̀ẹ́ tó dẹ̀ gúnbẹ̀ lọ́sálì jámọ̀ àọ̀dájú ni ọ́ tó jẹ́rù ẹ̀ náà gbé oníyàn jíjẹ fún lọ wá nílò ọdún náà tó tó bá ti wá lọ sí láyà ní àbójúká ọmọ àbíjọmọlú àbíkan bẹ lára rẹ̀ bọ̀ iṣẹ́ tó ń ṣe yẹn iṣẹ́ yẹn sílẹ̀kùn lẹ̀kùn lórí èèyàn iṣẹ́ yẹn sílẹ̀ fúnlẹ̀ kó ló bá ti èèyàn ó sílẹ̀ tó láwọn tí wọ́n ń lo kí ní ẹ̀nà ìlàwọ̀ kí láwọn náà láwọn ṣe tẹ́lá bí náà ní àwọn tá ń kà mọ́lọ́ ń ká wọ́n tán ń ká mọ́lọ́wọ́ tọ́lọ́pàá mú wọn kí lọ́lẹ́ fi ṣe ojú wọn á sí yàn bọ́lọ́pàá bá mú àwọn ilé ìtànjú orí èèyàn tẹ bá àánú àjọmọ́ àlọ àmà àjọmọ́ débìlà àjọmọ́ gàlàmíà àti gíní èyàn wá gbọ́dọ̀ kọjá lé olóyọmọ àbá àbá sílẹ̀ níbi kí ni láti níbi kí láti ń tàbí àbí ẹ̀ẹ́dájúra ẹni mo níbi nílé lórí ẹ̀kọ́ bí nìkan kan àwọn àbá àtọ́lúmọ̀ tí ó bìí lọ́gbọ́n wá à láti wá lóòtọ́ ọlọ́kùn forí jẹ wa o ọlọ́kùn mojú kò fún wa ẹ̀dá gbogbo ẹ̀yìn tẹ́ ìṣẹ́ dára sí ẹ má sí má gbogbo ẹ̀yìn tẹ́ ìṣẹ́ dára sí ẹlọ́ tí ó bá wọn àwa bẹ́lọ́ fún yín ọ̀nà jẹ́ ọ̀nà mú tó lálàáfíà ọlọ́mọṣà bá wa ṣe kódà kò ló gbọ́ lọ́wọ́ èmi ń tàn mọ́ kíní kan pé bó bá pẹ́ díẹ̀ bó bá ya kọ́lọ́kùn fún wa Eh, ó yẹ kéèyàn ṣe program kan àwọn jálàbí báwo la ṣe lè assist àwọn náà èèyàn bí ọ̀rọ̀ ní ìjọba báwo la ṣe lè assist wọn tí ó jẹ́ pé iṣẹ́ yẹn àwọn náà máa lè àwọn náà máa lè jáwọ́ ń bẹ̀ máa fi pé kí ìṣojú ọ̀nà but ìgbìyànjú kan lè yóò ṣe bóyá táwọn èèyàn bóyá dáa nígbà tó bá mú márùn-ún wá lọ́tún mú márùn-ún wá lóṣù pé yóò padà wá rí pé a ó ti yẹ kíkẹ́ ní ìlọlẹ́lẹ́ so tọ́ àmàlẹ́ lọ́run ọlọ́mọsàbáwà sánú wa ọlọ́mọsànú wa ọlọ́run tó ọgbọ́ wa sọ́nà ó sì mójúkò bẹ́ẹ̀ nìkan wa so gbogbo ẹni onígbàlá yìí ẹjáwọ́ ẹsẹ̀ kí ni jama ẹjáwọ́ ẹtúbá ẹsẹ̀ṣẹ̀ rí ṣe èyí náà sáti gbọ́ tára ń sọ ó láwọn efcc wọ́n ti pa ọ́pẹ́ pẹ̀láwọn ọlọ́pàá wọ́n mọ̀ kó yín o dàgbò wá ní dájú wọn kó ọ máa tún wá rí ọkọ̀ àrígbẹ́ ní ta mọ̀ ní wọ́n pé àfà àrà yìí wí fún yín ìgbọ́n yìí sọ pé ní dáa ṣòkó lórí pàmò sọ pé fún ọgbọ́ tètè tú bábáyì abẹ́nà ọ̀rọ̀ subhanahu wa ta'ala ní اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.